The problem ó wà ókè. Okay. ẹ ṣe Mm. tí o ti gbé ṣe nígbèsí ayé mi àbí tí ìgbésí ayé mi gangan tó tún ṣe fún mi mi tí ẹ mọ nǹkan tí mo lè sọ gbogbo nǹkan tó bá ti dáwọ́ lé báyìí bọ́dẹ̀ mo máa yọrí sí rere lágbára ọgbọ́n àmín bọ́dẹ̀ àdúrà mi ni pé kó lọ́n jẹ́ apẹ́ fúnra mi. àmín yétúndé tí o bá rí ọmọbìnrin tó dàbí tiẹ̀ báyìí tí o bá lè tọ́jú ẹ̀ irú ọkùnrin bẹ́ẹ̀ yẹn kò mọ iye wúrà ni mi ní tàn. ọ̀kín ni mo mọ̀ tó rẹwà nínú ẹyẹ. ẹwà títí ẹ ojú ti ọ̀kín lọ. ọkàn mi jọ. tán ẹ kò sí ohun tí mo fẹ́ fi ẹ̀tàn ṣe lọ́dọ̀ tiẹ̀ mo kàn fẹ́ kó mọ kinní kan pé orógbó torí yẹn òun ló ń ṣàtọ́nà fún Ṣàngó èkùrọ́ òun la lábàápẹ́ wa òun bẹ Ọlọ́run ọba kó jẹ́ kí a jọ lo ìgbà yìí pẹ́. àmì o bọ́dí wọ́n náà rẹwà lọ́mọkùnrin mm-hmm. látijọ́ tí mo ti ń rí àwọn ọkùnrin tó pa lórí wọn ò yàtọ̀ sí igun lójú mi ṣùgbọ́n orí tí ìwọ pa ó tún bùkún ẹ̀wà rẹ̀ mm-hmm. bọ́dí dìde náà. dìde náà bọ̀dí. Look at you. Handsome. Cute. Báwọn Yorùbá bá tún máa parí ẹ̀, wọ́n lọ́mọ sì gan I love you. I love you. Ah, ṣé o ti you dání? Danny? rí worry, my fẹ́ fún bá dáàdì lẹ́rù lẹ́rù yìí bá dáàdì lẹ́rù ọ̀rọ̀ dáàdì rẹ̀ orí dogoro. How are you? Wọ́n ti jọ dáàdì rẹ̀ kú. Ṣé dáadáa lẹ dé? Àdúgbò ẹ̀fọ́ lọ. Apẹ̀lẹ́. Ọmọbìnrin ká tó sílẹ̀kùn sí. Lọ́wọ́ òjò sọ. Kí ni ṣe? Bangbe bangbe bangbe ayé mi. gbé fún mi. ìtẹ̀wálé ayé mi wá jẹ. títa ni wálé ayé rẹ̀ wá jẹ. Ah, wádìí wá bá mi ṣé nítorí ìwà àti bàbá jọ ń gbélé náà làrí tíyẹn ṣe pọ̀ tó yẹn. kò rí bẹ́ẹ̀ ẹ̀wọ̀n tẹ́ bá ti jáde báyìí ọmọ alágbo alábàárù ló máa ń káàpù sí ibi rẹ̀. sẹ́mi náà mo wá dá alárèéfín tó ń fi mi bíi bíi ìsà òkété yìí èmi ń bá àwọn ọmọ alágbo ẹ wọ́n bẹ̀rẹ̀ sí gbé ìwọ náà kò sí nǹkan tó bàjẹ́. ẹ̀yin àti ta ni. wọ́n mọ̀ fi pa fún ọ kò lé kò lé nǹkan tí ò lè tí ọ̀wọ́ bẹ́ẹ̀ ìgbà wọn náà àtàǹbà ọmọ wàṣí ọṣọ tẹ̀ ń kó kiri. èmi àtàǹbà <laughs> àtàǹbà kí lè yàtọ̀ sáwọn àtàǹbà ìwọ pa lámbolámbolà. mo wò yẹn bí n ti. èmi gan wá ọtí o tó mi fi bíi tábà kiri lọ dànù kiri lọ dànù jọ. bàbá. pàmbolámbolà ó ranù òsì ọ̀dà. ọmọ yín ni. ẹ gbọ́ bí tí ń yàn fún bí àkàrà tí sọ fẹ́mi pé àwọn ọgbọ́n mi alágbò sáwọn náà àwọn ọmọ alágbò bẹ́sàlẹ̀ wọ́n bẹ́sàlẹ̀ dáadáa wọ́n bá sẹ̀fẹ́ mọ́ fi pàfọ́ èmi náà ṣá ní ọkọ bìlísì ní ọkọ wàhálà. fọmọ yín. ní ọkọ ọmọ bo ọmọ bo ọmọ ọlọmọ yín ẹ sí ọ̀gá lẹ́tún ra wà lónìí. àbí kò dáa wẹ́dà ti yín èsè ń gì ni. sàgbẹ́ bàkan yóò ṣe bí òrùn nígbà kan náà yóò tún ṣe bí ọyẹ́ ìgbà míì yóò tún ṣe bí òtútù. ọyọ kẹ́yìn náà máa ṣéǹgì pẹ̀lú àwọn nǹkan tẹ́ ń ra fún àyè náà ojoojúmọ́ búrẹ́dì búrẹ́dì búrẹ́dì búrẹ́dì kí ló dé tọ́jẹ́ búrẹ́dì ẹ̀ rẹ́ràn gbẹ́ lọ́nà ni kẹ́ẹ̀rà wálé ẹ rọ́sàn bíi tanja ẹ sì níbi kẹnáàkù kẹ wálé fún wa ẹ̀ séǹgì rẹ kí wẹ́ẹ́ dà náà náà séǹgì díẹ̀. Ẹ̀ ẹ mọ tó ṣẹlẹ̀ ẹ gbé yẹn wá tó bá di next week n'i bá lọ bàbá ọ̀rọ̀ ọ̀gá náà. ẹ ẹ kéde mo wá nù ẹ ò wá ìkan sọ wá kò wọn kàn dàbí King Solomon <laughs> King Solomon àwọn yóò tó yàtọ̀ ọ̀gá pẹ̀lú àlá ọ̀nà kólú àlẹ́ sàmọ́ra yé swiss á ni wọ́n mọ̀ra wálé ọ̀gá òsì ọ̀làwọ̀ ti fi ní dálẹ̀ lọ sórí bí ọmọ ọdọ ó yẹ yẹ á ti ẹ̀dúpẹ́ lọ́wọ́ ẹ̀ torí ni tọ́mọdé yẹn ní owó níta àgbà. ìyá ń dalẹ̀. <laughs> ẹ pẹ̀lẹ́ ẹ káwọn ah, ah, báwo làwọn ará Àkúrẹ́ wo everybody wà there? bẹ̀. iṣẹ́ ń kọ́. pẹ̀lú fọlọ́. ṣé iṣẹ́ yẹn ò stress yín jù. kò pọ̀ jù bọ̀ tó ti máa fi ń sọ fún ẹni pé mo gbọ́dọ̀ máa lọ fojú mi tó fúnra mi àwọn tó ń bá mi ṣẹ́ lọ́hùn wàhálà wọn ti pọ̀ jù. bẹ́ẹ̀ náà mo ṣe é sáré rush pé kí n bá lè jẹ́ kó jẹ́ yẹn kẹ́ tó dé kò ní pẹ́ rẹ́dì ń sìn. èbí ló ń pa mí bọ̀ mo ní sẹ́gun. <laughs> ṣe ṣe báyìí. ọ́fíìsì ọ̀nàrẹ́bù ti yẹ lọ. màmá sọ. ọ̀gá má ẹ náà ìgbẹ́ ọ̀ bá ẹ dọ́fíìsì ẹ̀ báyìí torí mi appreciate ẹ̀ bàtà tó pọ́nlẹ̀ ìlà tuntun wá inú ẹ̀ dùn gan-an ni. sórí ọ̀nàrẹ́bù kọ́lá wálé táyọ̀ olóòótọ́ tí mo kọ́ máa rí láyé mi ni gbogbo nǹkan ẹ̀ láyé yìí òótọ́ ló máa fi ń ṣe é bó dẹ̀ ṣe máa ń ṣe káàkiri yẹn tó bá rẹ́ tó bá fẹ́ dìde ó máa fà á gúnkè ṣáá ni irú wọn ni mo ń pray pé kọ́lọ́ ń jẹ kán jẹ gọ́vnà state. àmì o. ẹ lọ ẹgbẹ́ lọ sọ̀rọ̀ kò lè tábà àwọn lẹ́tà tọwọ́ ẹ̀. ẹ́. ó ṣe máa fi mi transport ní ìlú sá. báwo ni máa ń ṣe báyìí ṣé mi tí mo rẹ́ níṣẹ́ mi mọ̀ pé máa fún ẹ ní transport money. 说一下。那走。 everything wà òkè. fine. mo kàn ní kí n béèrè àlàáfíà iná mi. àmú wa òkè ó ṣe máa jà má pẹ́ weekend o. àmì ah, ní pẹ́ tí n bá ti close báyìí mo ń bọ̀ lójú ẹ̀ thank you ó ṣe ó dàbọ̀. ibo ló wà mo ti ń retí ẹ látàárọ̀. Eh, ọ́fíìsì ni mo wà. kí ló ń ṣe. àwọn ìbò mi dé mo ní meeting pẹ̀lú wọn so Friday Saturday. kí máa retí ẹ̀ Sunday nìyẹn. Ah, rárá o Sunday àmì ah, nílé wa ìwọ náà wo time tó ń bá bàbí di Sunday yẹn kí n tó ṣe ní mò ń padà sí kò time àti lọ. bòde jọ mo ti miss ẹ náà jọ̀ọ́ jọ̀ọ́ má bínú èmi náà mọ̀ next week next week friday máa wá. Eh. ti gbọ́. o ṣe o ṣe bẹ̀rẹ̀. same same meal. Eh. àwọn yẹn ṣe ń gbóná tí ó bá rí gbogbo nǹkan tí mo kàn ń fetí gbọ́ lóríṣiríṣi ìsànsìn pé kàn ti rí ẹ báyìí ó bẹ̀rẹ̀ sí ní yẹ ẹ̀jẹ̀ mi. ẹ eh, but ṣé inú àhámọ́ inú ọ̀hún ṣì máa wà báyìí ah! àbúrò ọmọ wa ni lóko tiẹ̀ bá mi wọn náà bá mi wọ ìyàwó mi ṣé ó yẹ kí ọmọ yẹn tì kú kí ni mo ṣe fún ó kàn lọ fi tiẹ̀ kú bá mi ṣó yẹ kó kú. fìjà bí ogún yàn lọ́bẹ̀ lọ́rùn ní kó má kú. ṣé ìyẹn ni wòlíì fifty percent ló máa ń kọrin àwọn olóyìnbó yẹn tó kọ ẹ̀kọ́ tó rà àìmọye ìgbà tó ti yin níbọn wá wò pò arúgbó kùjẹkùjẹ yẹn bó ṣe dá arúgbó tó wọ́n yìn níbọn káwá padà sílé bíbáyìí kó rọ́mọbìnrin kékeré kan báyìí tí wọ́n bá ń ṣò lórí tó máa ń ṣò ní new style ṣó padà òkú tó bá yẹ kó ọmọ yẹn kú ọmọ yẹn sì jẹun ìjọba lọ sí. wọ́n máa advice bó kí lọ ṣe rìpọ́tà torí jíjẹ́ kí mi dáhùn lọ síbẹ̀ náà it's better kókó lọ ní ọ̀la àbí kó múra lẹ́yìn sí i gbọ̀dọ̀ wọn parents ọmọ yẹn lọ kó ní àbẹ́ ẹ̀gbọ́ o ẹ̀kọ́ òkú kan o wọ́n yìí ń bọ̀ o òkú o kinní kan o wọ́n ṣàkó kúkú lọ sọ fún wọn bẹ́ẹ̀. ìyàwó tá a bá ń jàjẹ́ ká parí ẹ̀. nígbà tí mi ò ṣe wòlíì dádẹ́ẹ̀lì ìbàdàn tó wo kìnìún nínú túù lágbẹ̀rẹ̀ ẹ̀ lọ fún ṣọ́ọ̀lù kí kìnìún fi jẹ. kí mi náà wá dìbò dádẹ́ẹ̀lì kí n lọ àwọn tí mo ṣẹ̀ kí n lọ bá wọn kọ́ tì mí.

jẹ́ pé ẹ̀yin náà máa ń rẹ́rìn ẹ̀ máa ń smile. ṣẹ́fẹ́ kí n máa le jù. no no no no most of the time ẹ kàn máa ń lejú koko ni but ṣe rí ẹ̀rín tí ẹ̀rín yẹn ló pè mí torí olúwa ní fi ṣe. Um, madam inú mi dùn pa lọ opportunity àti sọ̀rọ̀ báyìí lè mi i'm so happy mo ti ń study yìí tipẹ́ mo dẹ̀ ti ń wò yín látàrọ̀ now um, mo fẹ́ bèrè question kan ṣẹ́ẹ̀lì bínú bẹ́ẹ̀ ṣe máa ń wò mí nínú ilé yìí tí ṣe máa ń ṣe jẹ́jẹ́ yẹn tí mo máa ń rìn quiet tí mo look nice sí everybody kí ló opinion yín nípa mi. fíìlì ń parí báwo kí ni a fẹ́ kí n fíìlì ń parí. mo mọ̀ ó nọ́mà kóbìnrin ṣe mọ̀ pé ẹ ti máa wò mí ẹ ti máa fọkàn bá mi lọ bí mo ṣe ń forí ọ̀fẹ́ rìn kiri ní tí mo ń try láti sọ ni pé èmi gangan ní personal interest sí eré yẹ kí n béèrè bẹ́ẹ̀ kí n má fọ̀rọ̀ gùn mo láìkì mo fẹ́ kí mi àti ìjọba aláṣepọ̀ ní kájọjọ wà mọ́. kájọ máa fẹ́ra n hmm. rò kó lè pọ̀ sí i. kí ló dé. ẹ mọ ọkọ mi nà ẹ mọ kó máa wá bí gbogbo ìgbà so kò pọ̀ sí i. ọkọ àtìyàwó olóore làwọn méjèèjì jẹ fúnra wọn ṣùgbọ́n ṣé wàá rán ẹni tẹ́yìn ń pè lọ́kọ yín yẹn olóore weekend yìí ni torí weekend nìkan ló máa ń wá bí weekend míì gan kò ráyè wá ṣe wá rèmi tí mo tẹ̀ ń wò yìí ẹ wò ó sì ẹ̀yin òṣìṣẹ́ ẹ kàn máa ń wà lé èmi náà òṣìṣẹ́ so èmi lólóore tó sátẹ̀nì olóore tó lẹ́gúlà olóore gbogbo ìgbà yín tó kọ́ olóore tó constant lèmi máa máa jẹ́ torí tíyàwó mi bá ti ṣiṣẹ́ lọ báyìí èmi á kàn tọ́ sọ́dọ̀ yín láàárọ̀ ni màá ṣoore yẹn débi gbogbo ìgbà tọ́lọ̀ bá fún wa láyè èdè mo fi ní kẹ́ ẹ faramọ́ mi ká faramọ́ra. mi ò ní fírẹ́ǹdì mi jẹ́ sọ fún mi besides tíyàwó yín bá gbọ́ kí lẹ fẹ́ kó sọ. ẹ máa tí ó tù láwọn méjèèjì kò lè gbọ́ àmà ń dùn so àmà sọ́lítà. so eh, landlord eh, eh, ẹ̀yà àti àwọn a ẹ̀ṣẹ̀ mi ti ṣá lọ́sẹ̀ máa máa clean ibi owó optimist so èmi náà lọ rí landlord màá dẹ̀ yọjú sí oríṣiríṣi ẹ bá máa ń dìyàwó mi jàre ọ̀rọ̀ landlord yẹn náà ẹ mọ̀ kó close mọ́ so ìrí àyè náà nìyẹn náà ń bá kú so àtúmárí àfọ. ìjáde orí ni ojú ojú mi mo ṣáà ní pé bí fẹ́ jáde nìwọ náà wọlé mo ṣáà ní tí mo lọ kó tó dúró dé. bí wú ẹ tó gbẹ́sẹ̀ lé bírèkì yẹn kò lè ya reverse padà nísinsìnyí ní kíá. ẹ má ń gbàgbé nǹkan ṣá ṣé bí mo sọ fún yín pé màá tẹ̀lé yín ní wíkẹ̀ndì tẹ́ bá ń lọ sí àkúrẹ́ torí pọ̀rọ̀ mi kan fẹ́ ṣe pàtí lọ́la. mo ti sọ fún ẹ lẹ́sẹ̀kẹsẹ̀ pé a lè jọ rìn ọ̀la lọ́rẹ́ ẹ fẹ́ ṣe nǹkan èní friday lèmi ti ń lọ́lẹ̀ kí ló fẹ́ lọ ṣe lénìí. kí ló bá àdínú kọ́rẹ́ mi fẹ́ ṣe nǹkan lọ́la kí lè kúrò nílé ni àti pé wọ́n sọ fún mi pé mo fẹ́ tẹ̀lé lọ ní every weekend torí pé tí nǹkan bá ṣẹlẹ̀ ń sìn ní máa bá nínú ilé. wọ́n pé dírẹ́fà ẹ̀ kó fi mọ́tò gbé ẹ lọ jẹ́ kí mi tètè máa lọ mo ti pẹ́ ọ̀rẹ́dì. abẹ́ màá gbọ́ àjọ ń lọ sákùrẹ́ kí n gbé mọ́tò tèmi kẹ́yìn náà gbé tiyín mọ́tò méjì lórí títì kò bọ́ síbò àjọ ń lọ ni. dàdé mi náà máa lọ o. ṣó tán àjọ ń lọ ni. wo mi nílé. gbogbo nọ́ọ̀sẹ̀sì báyìí. ẹ wò tí ẹ bá sínlé bó ṣe máa ń ṣe òun lẹ rí yẹn wọn máa rìn káàkiri gbogbo àdúgbò ọ̀rọ̀ tí yóò kàn náà máa dá sí. àbírú bàbá wò lélẹ̀ Joshua ta àbẹ̀mí rẹ̀ wá ta ni mo tún fẹ́ máa wá ṣé ayé rẹ̀ ń ṣe ìṣá ẹ wo ibi tó bá fẹ́ lẹ́mọ̀ọ́sọ yín sọ ló yẹ kó sọ o. sẹ́mi jẹ́ bí ẹlẹ́mọ̀ọ́sọ ṣèbá ẹ̀mọ́ orúkọ mi mẹ́bí tó sọ. ẹ wo ẹ wo ẹ wo tí n bá fi yọ yín sí ibẹ̀ ní kẹ́sọ́ sí. díẹ̀ díẹ̀ o ẹ ti ń bẹ ẹ ti ẹ jọ sá o ẹ jọ o ẹ sọ tẹ ẹ jọ sá o ẹ jọ o. kí ló ṣẹlẹ̀. mi ò gbọ́dọ̀ rí yín fi ti ń pọ̀ jù o ẹni tí a bá fi yọ sí ní sómi sí iyọ̀ tí a sá sórí páàlì tó sómi sínú abọ́ síbi tó fi sínú ẹ jọ sá o. bàbá mo ń látàárọ̀ mi rí kẹ wá sí gate fún mi. nínú àwọn òṣìṣẹ́ o títa lè ṣe ikú yín mò ń kú lọ yìí o. ikú ta ni ẹ kúkú ara yín. ẹ náà kúkú ara yín pé mo ti mọ lọ rèé tọ̀ ni mo tọ́lẹ̀dì lásán ni. ìtàn yẹn lè máa fi máa disturb gbèsè ayé tèmi. disturb kí lẹ pè mí fún gan. ẹ ṣí gate. ṣé gate lẹ pè mí fún. kí ni mo sọ sálárì fún mi fún. ẹ̀yin tẹ̀ ti fọ́lẹ̀ ẹ lè ṣí gate fúnra yín. yes. ẹ bá mi ṣí gate. Oh, èmi tí mo sọra mi di iṣẹ́ yín iṣẹ́ mi kárọ̀ yìí. ilé ìbáyìí nígbà tó wá bọ́ sínú mọ́tò tó ń tẹ̀lé mi lọ sákùrẹ́ ṣẹlẹ̀ Yétúndé ni mo fẹ́ gbé lọ báyìí ní àbí òtẹ́ kàtí ẹ̀ lájọsùn òtẹ́ mọ́jú irú iṣẹ́ wo gan-an ni mo fẹ́ sọ pé mo wá ń ṣe lákùrẹ́ every weekend ṣé kìí ṣe parábìnrin tí ń gbọ́ nǹkan pa mi kó má ṣe pákàrà mi ti fẹ́ tú epo. kí ló ń ṣe mọ́tò yìí báyìí. kí ló ṣe. ó má dàgbà pé ó fẹ́ pa náà. èmi náà rí i pé bó ṣe ń lọ kò lọ bó ṣe yẹ kó máa lọ. Ah, ó ti ẹ̀ ti pa náà. wá ṣe mọ́tò yìí báyìí. kí lẹ máa wá ṣe báyìí sí torí èmi ò rí sáì mẹkáníìkì níbi tá a wà yìí o. ó mọ tó máa ṣẹlẹ̀ á dáa kó tètè wá mọ́tò ń sìn kó padà sílé. kó lọ bá dírẹ́fà kẹ́lẹ́ gbé mọ́tò mi kí wọ́n máa lọ sákúrẹ́ lọ́dọ̀ rẹ̀ torí tí máa ní mo wá mẹkáníìkì káàkiri ń sìn wọ́n lè má parí mọ́tò ilé ni oúnjẹ ni mo fẹ́ gbé travel. kí ni mo fẹ́ lọ máa ṣe lákùrẹ́ ńgbà tẹ́yìn ò lọ sákúrẹ́ abẹ́sà kakúkú jọ dúró de mẹkáníìkì ká ń wò ṣé màá wá fi yín sílẹ̀ nítorí pàṣí àbí ẹ má sọ yẹn mọ́ o ẹ ká máa lọ sílé àbí ká lọ jókòó ká máa ṣe é. látijọ́ yìí ìgbà ó gan ló máa rà fún mi. Yétúndé ọjọ́ mi lójú ọ èmi ni mò ń fẹnu promise ẹ ṣé owó ká yẹn ni ò sí lọ́wọ́ mi ni àbí kí n la fẹ́ pè mí ohun tó kàn ń ṣẹlẹ̀ ni pé irú mọ́tò tí ìyàwó lé mi lò gangan irú ẹ̀ ni mo fẹ́ rà fún ẹ àwọn tó dẹ̀ bá mi ra mọ́tò yẹn wọ́n láwọn ò nírú ẹ̀ ń sìn ló jẹ́ tí mo bá ti wá fẹ́ dàbí onírọ́ jẹ́ kí n kú lọ ra ìkan tó bá fẹ́ èyí tí n bá rí kí n rà fún ẹ. irọ́ irọ́ ìyẹn gangan ni mo fẹ́ ṣó ṣàfihàn. wà ok. Ah, ó sì yẹ dáadé so adé àti ẹ mọ ohun ẹ fún lọ́rùn ọmọ tòde ọ̀yà kì mọ́lẹ̀ àbí abọ́pàṣẹ ọkọ lójókòó sí tó ń disturb ọkọ tèmi ṣorí ìwọ gangan mo wá bá yesterday or whatever your name is wọ́n fún ẹ ní last one ni níjọ́ tí bá tún bá ìwọ àtọkọ mi pẹ̀lú múùtì mo bá ń ní àwọn èèyàn àjọ ẹ ní ojú wójú tèmi dẹ̀dẹ̀ mi ò gbádùn o wọ́n wò èmi kù ni tó bá dẹ̀ dàbí kó fẹ́ rú ẹ lójú olè lọ sóńdò kó lọ gbọ́n kan oríta ọmọkù yẹ sọnù wàá dá mi mọ̀ ń bẹ̀ ṣorí wèrè tẹjọ́ ń ṣe onípepepe òun gan mọ orú ìyàwó tóun fẹ́ ó mọ̀ pé mo sick ó ti gbọ́ ó dàbí pé wọn ò là ẹ rí níjọ́ tí bá tún kárú ẹ̀mọ́ ẹni ọwọ́ màá là ẹ tí ò ní rí dókítà tó máa bẹ ẹran ọ̀gbẹ́ni tó bá dàbí pé ìyàwó ò lè máa ra dúró ìzẹ́dà kò mú lọ síbi tó ń gbé lọ́hùn ọkọ̀ wá dúró sí bíbá kó fi ọkọ̀ tèmi lọ́rùn sílẹ̀ fún idiot. wá ní wíìkì yìí kí ló wá ń ṣẹlẹ̀ báyìí nítorí ọlọ́run àbí torí ọ̀rọ̀ tí lady Tóyọ̀sí yẹn wá sọ ń bì báyìí lè ti explain fún ọ kò rí bẹ́ẹ̀. mo ní nǹkan fáìlì wá fún yín sá pé kẹ́ ẹ sáyìn nìkẹ́ tó lọ ní sá. fáìlì mi. táàbù lọ sí láwùsọ lọ́la ìbọ̀ kí ni problem ẹ̀ gbogbo mo wà nínú ọ́fíìsì mi látẹ̀kan o ò gbé fáìlì wa kí n sáyẹn ní tó ń rò rárá ọ̀rẹ́ òde yé mi. báwọn bòdì ṣe ń ṣe nípa nítorí ọlọ́run ah. ojú jáde kó mi jáde. hello. Elo, elo, Ode ode ba mi soro na ode jo. Oro yi o bode jo na ti e wa ka soro. Hello? na bode? Ah Bọ̀dé jọ náà. Hello. gbogbo yìí sì nǹkan lè dé mi. sórí ọ̀rọ̀ kan tí ń gbé mi nú tí mo ti fẹ́ sọ láti bí ijọ́ mẹ́ta àmọ́ tí mi bá sọ̀rọ̀ yẹn mo rí pé ó lè fa ìpalára fún ẹ. Ìfúnde, á kó lọ wá ọkùnrin mi tó máa dúró gẹ́gẹ́ ọkọ fún ẹ. gẹ́gẹ́ bí ọkọ fún mi. ọkọ èwo kí ni ìwọ jẹ́ fún mi. Yétúndé ẹ aláàánú ni mo jẹ́ olùrànlọ́wọ́ ẹ ni mo jẹ́. ọlọ́run ọba dídí ràn mí sí ẹ̀ sórí tó bá rí ọkùnrin tó fẹ́ fẹ́ hmm, ìwọ jẹ́ kó mọ̀ pé èmi lẹ́gbẹ́ ẹ̀ ní ọjọ́ ìyàwó yín màá náwó màá nọ́ra gbogbo tí ẹ bá fẹ́ ná lówó lọ́jọ́ wẹ́dì yẹn kò sí tipa ọlọ́run ọ̀ka. wo bọ̀dé kí ṣe nǹkan tó yẹ kó máa bá mi sọ nù mo expect pé bá ṣe máa bímọ fúnra wa ló yẹ kó máa bá mi sọ kì í ṣe lè ló yẹ ká máa sọ báyìí torí ọlọ́run má ṣe lè kéde sítorí lady Tóyọ̀sí tó wá síbí ìbàdàn lọ́jọ́ yẹn tó wá sọ̀rọ̀ òṣì tó ń pariwo bọ́dé kò sí nǹkan tó jọ mo ti sọ fún ẹ tẹ́lẹ̀ láti jọ́ tí o ti fi mí síbí ìbàdàn ní kọjá àyè mi o kò sí nǹkan tí mo fẹ́ fi bọ̀bọ́ yẹn ṣe sẹ́ẹ̀. ti ṣètò orí Tóyọ̀sí ọ̀rọ̀ ọmọ tó dẹ̀ ń rí yẹn èmi àti ẹ ò lè bímọ fúnra wa ìyàwó mi tó wà nínú ilé mi alárédè mi wá mi ì dẹ̀ bá ṣàdéhùn pé máa ní obìnrin ní ilé Yétúndé ọ̀rọ̀ yìí mo ti jókòó mo ti ro àròjinlẹ̀ dáadáa mo wá rí i pé tí n bá sọ fún ẹ kò dáa ká máa lọ sílẹ̀ gan wọ́n fún rẹ wò ó gẹ́gẹ́ bí ọmọkùnrin màá gbéra látẹ̀kọ́ màá máa bọ̀ lákùrẹ́ every weekend ọlọ́run má jẹ́ ká tiẹ̀ rí láburú kó di wọ́. àwọn èèyàn ní ohun tó fẹ́ jẹ òun ló pa á. bọ́ọ̀dé bọ́ọ̀dé láti èkó sí àkúrẹ́ òun ló jìnnà lójú ẹ̀yìn o òun ló ní ẹ́ lára yẹn o ìwọ ló dẹ̀ fà á ìwọ ló ń ṣe yán bí ọkà látijọ́ èmi gan expect bó ti yẹ kí n máa gbé kù bí bíbá ìṣe tóbi tó yìí kó gba yàrá kan péré fún mi lẹ́kọ̀ọ́ ìdùnnú ni máa fi gbébẹ̀ mi ò ní mánéèjì ẹ̀ rárá. orí bẹ́ẹ̀ ló tún lè fẹ́ ra ni. bọ́dé ìjọ tí o ti gbé mi sínú ilé yìí ni mo ti ní májẹ̀mú pé mi ì jẹ́ fẹ́ ọkùnrin kankan mọ́ nígbésí ayé mi àfiwọ́. bọ́dé bọ́dé ìjọ ń ṣe báyìí. yétúndé Bọ̀dé jọ nítorí Ọlọ́run Bọ̀dé mo fi Ọlọ́run bẹ jọ Bọ̀dé rántí o rántí gbogbo àdéhùn tó ṣe fún mi lọ́jọ́ tí a pàdé Bọ̀dé. lè wà pẹ̀lú mi títí dọ̀là. why not tó bá ti lè san mí. Hmm? èló nìyẹn. five thousand naira. kan jọ lójú sí i sórí bí mo ṣe rí ẹ lọ́nà tí mo gbé ẹ yẹn ìgbàgbọ́ mi ni pé ah, ọmọ dáadáa ni wo ló dáa tó báyìí ọmọ rẹ wò lélẹ̀ bọ̀ nígbà tí a débi tí mo sọ̀rọ̀ débi pé kò wà pẹ̀lú mi tó sọ̀rọ̀ débi ọ̀rọ̀ owó owó ṣe mí bákanbákan. Mr. Man business is business. business. yeah ìjọ kan ni wọn máa ń pàdé mi èèyàn dẹ ni èèyàn máa ń mú ìwà mi nígbà mo sọ fún ẹ ṣé ó ní owó tí mo fún ẹ a lè jọ wọ ní rúùmù rẹ kẹ́ni tí má dà wá pọ̀ títí tí lè máa fi mọ́. ó gbọ́ nìyẹn. ẹ ìtúndé ǹjẹ́ mo lè mú nǹkan kan látọ̀dọ̀. kí ni nǹkan tí o rò tó fi wo pé kò sí iṣẹ́ mi àbí kò sí ọ̀nà nítorí gbà ju iṣẹ́ aṣẹ́wó tó ń ṣe ni. ẹ jọ sà ìyẹn ò kàn mí rárá nǹkan tá a bá wá sí ìbánikẹjẹ ká fèsì. kò kàn mí lóòótọ́ oye kó dẹ̀ tó kàn mí torí bí mo ṣe rí ẹ kò wù mí pé ká ríra wa ká dẹ̀ parí ẹ̀ síbí ìṣòro tó wá ní tó fi ń wò pé iṣẹ́ ìlú dà ó wù mí láti mọ̀ tí bá mọ̀ lóòótọ́ kò ní kankan ṣe pẹ̀lú gbèsè ayé mi torí tó bá yẹ kọ́rọ̀ owó mo mọ̀ pé owó ló máa ń sọ́yìn obìnrin lórí nǹkan báyìí láì kọ́rọ̀ owó ni ní tó ń wò yìí ọlọ́run ọba òfowó jẹ mí yá ohun tó bá ń fẹ́ mo rò pé mo sì lè wá ìyẹn fún ẹ iṣẹ́ yóò pin dé kí mo wá dé ìdúró lórí nǹkan báyìí wẹ́ẹ́ èmi tẹ̀ ń wò yìí ọmọ oníbìí níran yìí àbúrò bàbá mi òun ló pa bàbá mi òun dẹ̀ ló tún pa ìyá mi ó ń tírẹ́tìn láti pa èmi gan mo ṣe mo sá lọ sọ́dọ̀ rẹ̀ mi lákòrẹ́ ìgbà tí máa débẹ̀ wọ́n lọ́rẹ́ mi yẹn ò bẹ̀ mọ́ ó pàdé aláàánú kan. ẹrẹ yẹn akọ farabalẹ̀ ọmọ ẹlẹ owó nìyẹn owó nìyẹn níwò yìí. dúró èwo ni wọ. gbẹ́sẹ̀ lé o. dúró bẹ́ẹ̀ kí ló ń ṣe ẹ́. gbẹ́sẹ̀ lé gbẹ́sẹ̀ lé wàá bí wàá bí wàá bí owó ni wọ kí ló ń ṣe tó ń gbọ̀n bí ewé ojú súnmọ́ bí kí ló ń ṣe ẹ́. dúdú gbọ́mọ kókó sínú nylon màá wà ẹ́. gbé lálọ́ sílẹ̀ ọ̀bẹ kọ́ tẹ́lọ̀ sí dámẹ́ lójú mi. àwọn àkókò ló kọ́ ló wà wípé. mo ti rẹ́jọ ni. mo rẹ́jọ kò ló mi rà. gbogbo ẹ̀ tí wọ́n ń bọ̀ ń wò yìí o. ọ̀rẹ́ mi kan ni wọ́n ló ń gbé. Um, ọ̀rẹ́ mi kan ni mo wáwọ́ nísàlẹ̀ ń bẹ̀ yẹn ipò tí kò kúrò ń bẹ̀. ẹ wá bá. ojú báwa náà ọ̀rẹ́ làwa náà àgbà ọ̀rẹ́ làwa náà. bọ́mọ ìjẹ ló wá fún. ẹ ó ti lọ ó ti lọ ní ẹ. ẹ tá a bá rí gún màmá yẹ ká fòdì lè ṣẹ́ bọ̀. ọlẹ́ agogo ẹ tọ́ di dragon ọdún tó ń bọ̀. aju méjì lọ ni àbájẹ́ mẹ́wàá ńkọ́ jẹ́ kó mi ò ráyè gbogbo sẹ̀rẹ́rẹ́ yẹn o. àgọ́dọ̀ pọ̀ lórí ilé ìbọn bọ́ọ̀jì. ẹ kó ní iṣu dọ̀dọ̀ ń gbà bí ìṣẹ̀lẹ̀. apàdùn wọn bọ́ọ̀jì let me ask you a question ṣèbí dagon là ń ẹ bó ṣe wà nìyà. who is going to be the first man to swim. ọmọ fọ̀rọ̀ lẹ̀ o first man to swim bá wà ọtí ẹ kó yẹ pé mi ni. ní yẹn lẹ̀. àbá ẹ má fàgbàrá gbìyànjú àwọn eléyìí jẹ ṣé mo fẹ́ máa jẹun kù fún àbí wọ́n máa jẹun kù mí sìn. jọ aya jọ aya. má máa bẹ jura. wọ́n lọ fọ́nà ìtòrí ọlọ́jọ́ kọ́rọ̀ fún mi báyìí. wọ́n mọ̀ ń ẹ ṣáà torí kí náà. oyi come on eh. knock out. ẹ bá mi nu ẹ bá mi nu ọmọ olóde àwọn ti kọ́ break. bàbá wa ah. jà. Eh?

olóko ni bàbá ìjà. ìdá iṣẹ́ orí burúkú wo ló ń ṣe ń wò yìí kan iṣẹ́ òṣì wo ló ń ṣe ń wò yìí. kí ló ń wá kí ló ń wá kí ló ń wá. wọlé wọlé wọlé lọ jókòó bá rẹ. bàbá bàbá jókòó. o tún bì sẹ́yìn ni wọlé jókòó. ajẹ́ ń dúró báyìí ṣé bẹ́ẹ̀ ni ní kó jókòó feel at home jókòó pẹ̀lẹ́ by the way ọmọ tó fáìn dáadáa báyìí kí ló wá ń bẹ̀yẹn lóru ọ̀gànjọ́ báyìí. mo fẹ́ wá bọ̀rẹ̀ mi kan lákùúrẹ́ ń bí báyìí ni mọ́tò wa wá ní fọ́ọ̀tì lójú ọ̀nà alẹ́ dẹ̀ ni mo fi wọ̀lú ìgbà tí mo dẹ̀ máa dé kọ́ńpáǹdì yẹn náà ní bọ̀rẹ̀ mi yẹn ò gbé bẹ́ẹ̀ mọ́ mi dẹ̀ mọ ibi tó ń gbé kò síbi tí mo lè lọ mo bá ní pé kí n lọ wọ mọ́tò ní junction yẹn mo pàdé àwọn boys yẹn. ooo jjc ni ẹ n tó fà á nìyẹn ṣùgbọ́n àdúgbò tó lọ yẹn ibẹ̀ náà ń pè ní ojú ọlọ́mọ òtó ah. àwọn máa mú gbólókùn bẹ́ẹ̀ ah. and ìwọ ọmọ tó fáìn dáadáa báyìí ó wá lọ gba gbẹ̀yẹn kọjá nírú àsìkò yẹn ọlọ́run ló fi mí ṣe gàrí tíra fún ẹ tí kì bá yẹ ni wọ́n á ṣe ẹ́ bí ò ṣe wọ̀n ẹ́ kó dẹ̀ máa wò mí tó ń wò yìí o ọlọ́run kan fi mi ṣàláàánú fún ẹ ni àwọn obìnrin tó bá ní problem báyìí irú mi lọ́lọ́run máa fi ń ṣàláàánú fún wọn ọmọ tó ṣẹlẹ̀ ilẹ̀ ti ṣú ń sìn eh, kó fílà tó ń lò dẹ́kun báyìí kó kó dùbúlẹ̀ báyìí kó sùn tiẹ̀ ah, ìyẹn máa bẹ́tà. ẹ jẹun wà báyìí máa sùn síbí báyìí no aláàánú ah, lè mi sí ẹ. Ah, irọ́ máa sùn sí bíbá yìí. jẹ́ kí mi sunlẹ̀ kí wọ́n sun bẹ́ẹ̀ di wá àlejò. ẹ má wọrí máa sun bíbá yìí. ok báyìí bó ṣe wọ̀n ẹ́ nìyẹn bọ̀ kó o feel bó ṣe wọ̀n ẹ́ wọ́ ló níbí o gbọ́ fúlàtò ń bọ̀ dókòó fúlàfúlì. kí n use nǹkan tí mo ní láti get nǹkan tí mo wà. Yétúndé. ọ̀rọ̀ ilé náà àmọ́ ọ̀rọ̀ ilé ayé onítìẹ̀ pọ̀ òun ronú tó bá rí tẹlòmíì ìgbà kọ̀ọ̀kan ohun tó ń ṣẹlẹ̀ lọ́dọ̀ ẹlòmíì ó ṣeé ṣe kó ju tiẹ̀ náà lọ. torí bí mi ṣe rí ẹyẹ mo ti ní interest ẹ Yétúndé njó lè ṣe nǹkan kan njó lè fi iṣẹ́ tó ń ṣe sílẹ̀. ẹ má jẹ́ ká mẹ́nu gbàgbẹ́ yẹn rárá mo ti sọ fún ẹ wo. Yétúndé kò sí ohun tí yóò pọ̀ sí i ọyẹ kò sí ohun tí yóò pọ̀ sí i rárá. ohun tó ní ìgbésí ayé ẹ̀ òun ni orí jí owó láti túnra ẹ̀ ṣe ó wà ókè ní tó ń wò yìí tó bá bá mi ṣe àdéhùn pé wàá fi iṣẹ́ ìsílẹ̀ Yétúndé kò sí ohun tí o fẹ́ nígbèsí ayé ẹ̀ tí mi ní ṣe fún ẹ má ṣe bàbá má ṣe ìyá má dúró tiẹ̀ gẹ́gẹ́ bí olùrànlọ́wọ́ Yétúndé iṣẹ́ ìsílẹ̀. bòde jọ tó yọ̀. Yétúndé. lóòótọ́ ni mo ṣàdéhùn fún ẹ àmọ́ títí ẹnìkan ni wọ́n rò ní èmi ń ro tàwa méjèèjì ohun tó máa àfẹ́ẹ̀tì gbèsè ayé tèmi kò yẹ kí n ṣe. ń bọ̀. sá rárá bọ̀dé ṣe bó ti lóòfẹ́ mi mọ́ bọ̀dé. Ah, mọ̀ pé mi ní ẹnì kankan bọ̀dé ó wá fẹ́ ṣe báyìí fún mi ó mọ̀ pé ìwọ ni ìyá bàbá ẹ̀gbọ́n àbúrò fún mi bọ̀dé ó wá fẹ́ ṣe báyìí fún mi ó fi owó ara ẹ̀ ó fi kọ́lé ó wá fẹ́ wó ilé yẹn ní ojú ẹ̀mí ẹ̀ báwo rí i a help ẹ. yẹtùdẹ kí ló ṣe ẹ̀yin obìnrin tẹ́ ẹ̀ ń bọ̀ mọ̀ ń bá ẹ ṣeré ni èmi kò lè fi ẹ́ lẹ̀ yẹtùdẹ àní mò ń bá ẹ ṣeré ni a ah, fi parẹ́ sí mi lọ́rùn ọlọ́run màá ní jẹ́ lóko yẹn lọ́rùn mò ń bá ẹ ni mò ń bá ẹ ni. milhão lè sá lọ ah. ṣé o mọ̀ pé tí o bá pe ọlọ́pàá tí wọ́n rí òkú nílé ẹ ẹ̀wọ̀n ló máa kú sínú kéèsì. Eh? ẹ ṣàánú mi ètò nítorí ọlọ́run. ṣé o bóyá ok. ká pe ẹbí ẹ̀ kan. Ah, mi mẹ́ni kankan. àgbà àbábúrò àbíbọ̀dá. mi mẹ́ni bọ́dì. ọ̀nkú bàbá màmá yé o o o mọ̀ ọkọ mọ́. mi mẹ́ni bọ́dì. ṣé wàá rí ìtòkùn wa ṣe yìí o ò ní ìdí àti pẹ́lẹ́wọ̀n wọ́n ń pa ẹni straight. Ah! no case. nítorí ọmọ ṣe báyìí fún mi jọ. ó ṣe rí báyìí sí ẹ àwa wá nǹkan ṣe sí aṣẹ́lókù òru ni ṣé ó tẹ lọ́rùn bẹ́ẹ̀. kóòrù báwo. àwa bá ṣe máa ṣòkú ẹ tó yẹ pé wọn ní kámẹ́ lọ́wọ́ tó fi ní lọ sẹ́wọ̀n gbére àbí tó fi ní kú. ẹjọ dọrọ ló ẹ ṣàánú mi. ìwọ náà ṣàánú alẹ má pariwo gba fóònù ẹ o tún lè lọ gbàgbọ́ yìí fún mi bí wákàtí kan máa bẹ́ẹ̀ ṣètò tí ojú bá po firi díẹ̀ máa padà wá máa ti lọ ṣètò bá ṣe máa ṣe tí n ti jáde o ò gbọdọ̀ sílẹ̀kùn fún níbo di tilẹ̀kùn pa kọ́ máa pè é kí ló máa jókòó lè máa jà bá dáhùn ìwọ nìkan ló dá wà bí tó o bá ti gbórúkọ mi ni kò sílẹ̀kùn gbọ́. Mr. Bode. ó dójú tì mí ah, Bode ó sọ àgbẹ́kẹ̀lé mi dòfo Bode. jàbí ni o. mo ti bẹ́lẹ̀. yes ta ni yẹn. ìjábí. báwo ni. Hmm. bí mo ṣe máa ń sọ bákan náà ṣì ni bọ̀tá yí padà lẹ́nu. kọ́ndíṣàn ìwò ló ń yí padà. ṣé kí o tún ṣe orí agídí náà ló ṣe wà. ó fìjà bí màmá bá mi sọ lóòrùn àwọn ọ̀rọ̀ báyìí. ṣé nítorí òun so pọ̀ ìwọ ló fẹ́ túká ọlọ́run ti ṣẹ̀mí ọkọ àtọkọ ẹ lọ́tọ̀ọ̀tọ̀ ó ti mú tèmi náà ó ti ṣẹ̀mí wa lọ́tọ̀ọ̀tọ̀ méjì ah. dẹ̀ lọ́lọ́run dá ẹ ká sọ di méjì. ó ń pẹ́ ju ṣé wo ni kó jọrọ lọ́sàn-án rẹ̀ jùlọ lẹ́nu. ibi jàre owó fi jàre má má tiẹ̀ tí ì bá mi sọ̀rọ̀ nǹkan báyìí rárá kò tiẹ̀ tí ì tó tá mi rú báyìí ṣì ní sùúrù wọ́n fẹ́ sọ pé kò tí ì pẹ́ ojú wa nílẹ̀ téèyàn kan kú téèyàn kan dẹ̀ gbé èèyàn kan ọ̀tọ̀ tó fi pariwo ẹ̀. wọ́n fi jọ bí gbogbo yẹn lẹ̀jọ́ wá máa lọ alẹ́ ti yé nà. Ah, ah, ah. alẹ́ gan-an ló dùn tọ́lọ́sàn ògbà yìí ó máa ń jẹ́ kéèyàn bá kan. fìjàbí fi mí lẹ̀. ìjà wọlé tójú bá ń tẹ̀ wọlé síbo wá máa lọ jọ jẹ́ ní tilẹ̀kùn mi eh, aláṣìírí mi ló jẹ́ ọmọ ìyàwó mi ló ṣe jù báyìí lọ ó fọwọ́ méjì kan lẹ̀ lọ́rọ̀. mèrè wọn lọ́kù tó wà nínú ilé yẹn wọ́n sì mú gbogbo inú ilé wọn ti pa ta ló wà nínú ilé yìí. bàbá ọmọ. ẹ ká sùn ṣé ò sí. ṣé ò sí bó owó ọ̀pọ̀ tó mọ̀ pariwo lábẹ́ kan. mi ò bá ṣáàdì tó mò ń ṣe nǹkan lẹ́nu. ẹ má dàánú bí mi o. wọ́n fẹ́ gbàgbé ọ pariwo kú ni. a ò sí ẹ wo bàbá ẹ lè máa pariwo báwọn bàbá olùsírù yín sì rè bẹ́ẹ̀ yóò bá wá ìdílé yín dáadáa ọkọ là ń bá bẹ́ẹ̀ ọ̀jẹ̀ olóògbògbòrò ẹ̀ ní sùúrù náà wọ́n adalẹ̀ ìjọba ẹ̀lẹ́kùn lèmi o. ẹ lọ́wọ́ fúnra ara yín. ẹkùn ẹrú ẹrú kú ni ọ o tún ti ṣe ọmọ iyọ̀ díẹ̀ sẹ́yìn àláfẹ́ sàn àbí òjò ti ń rọ̀ lẹ́yìn bẹ́ẹ̀ o ẹ̀ wèrè tẹ́jọ́ ń gbélé rà. wèrè níbo. ẹ tẹ́jọ́ ń gbénu orin yín inú ilé yín kọ́. ní ah, ọ̀bá wèrè gbélé ẹ ṣàmọ̀ pé àwa méjì là ń gbélé there you are mensa fèjàbí èyàn lásán já fèjàbí bàbá sọmọ tí nǹkan burúkú ti ṣẹlẹ̀ ní ọ̀kọ́ mẹ́rin àbí nígbà tí ìyá rẹ̀ wà ní oyún kò yí ọ ni bẹ́ẹ̀ yẹn bá ń jẹ́ Fejabi, láyé ìtàn burúkú ń bẹ lẹ́yìn orúkọ òun so oníjọ́ sùn àtòrí òun wọn èdè ẹ̀dẹ́sọ máa ń jẹ́ sùn àná sọ́ọ̀sì ọmọ tí irun bá pọ̀ lórí rẹ̀ ẹnìjọ́ sùn à tọ́ba ń gbọ́ Jákọ́ọ̀bù èsì ó kọ́ lásán ọmọ tọ́ba fi ikọ́ wu eyín tí ń já ikọ́ mọ́ra wọn kó tó di pé wu eyín ẹni Jacob sórí tínà nu Tina, tọ́lágbọ́lẹ̀ di tínà madam tínà kẹsẹ̀ náà ti sara tọ́ba sì rí èyàn tí a gbẹ̀ ní madam Fatima irú èyàn bẹ́ẹ̀ èyàn ti sara ni o sì ní tẹ́sọ̀rọ̀ ẹgbẹ́ kan láyé kó jẹ́ èyàn tẹ́rín kó tẹ́rín tẹ́lẹ̀ ńgbà tí ó joyè ńgbà tí ọba ẹgbẹ́ ń di oyè ó ti di èyàn sí sara tẹ́sọ̀rọ̀ ẹgbẹ́ gbogbo tẹ́sọ̀rọ̀ ni máa tóbi ọwọ́ arígbó ti rí náà ọwọ́ nìkan fi ìjà fi ìjà ó yẹ kí wọ́n béèrè ìtẹ̀lọ́wọ́ rẹ̀ ẹgbẹ́ inú oyún wọ́n lù ya rẹ̀ àyànfẹ́ òkú ni ìjà mi kan bẹ ládùúgbò wa ilé wọn rẹ̀ ilé wa yìí nígbà ya rẹ̀ wà nínú oyún inú dáhùn wí bí bàbá ìgbọ́n náà lókè ìyàmẹ́lẹ̀ ló fún lẹ́sẹ̀ kùn fọ́lá nígbà ara ọmọ ń wọ̀ báyìí sẹ́mu ńṣe lọ́rọ́ rí jáde níbi tó wà tọ́mọ̀ ìdáwọ̀ lábẹ́ mú mú ọmọ fẹ́ nígbà àfi débẹ̀ àwọn yẹn ti lọ́ọ̀yà rẹ̀ lẹ́sẹ̀ mu yẹn ti sẹ ọ̀tún wọ́n ti yẹ ọ̀tún sọ̀tún wọ́n ti yọ sòsò sí akàkí orí ọmọ ẹ̀ sí irun náà padà wọ́n sẹ kẹ́ni tó tẹ̀lé ìní ẹbí ọmọ ẹ̀ nígbà tó ọmọ ẹ̀ yé gbé ó ẹ̀ ẹgbà ẹ̀sẹ̀ ti wà lójú ìdàbí lásán. gbogbo tẹ́wọ̀n wèrè nǹkan sí tẹ̀sẹ̀nulé gbogbo ẹ̀ ni mo ti gbọ́ o wọn lọkọ rẹ jọ jimẹ ni máa dé lálálẹ friday bẹẹ mi ò bá sọ lé o ìlọkọ rẹ ṣe ń tiẹ wèrè ọgbà lẹ́fọ́bìn ń sá lọ bìkan ń yọ wájú ọdín mọ̀ èmi ńgbà jẹ́ kóbìnrin kan máa fi búrẹ́dì kan máa fi kó látọ̀ bẹ̀ jẹ́ irú rẹ lè yẹn tẹ ẹgbà lẹ́fọ́ tẹ̀yìn ìgbà bẹ̀ lójoojúmọ́ tó yẹ kó fi kíní sú ọ bọ́ká ọmọ tọ́lẹ̀tì báyìí jújù lù ọ ni bọ́ká ọmọ lẹ́gbẹ̀ báyìí jújù lù ni ọ ni bọ́ká ọmọ ibi tó ti ń sẹ́wọ́n jẹ báyìí jújù lù ni tó yẹ irú yẹn èèyàn fi yín lára balẹ̀ bọ́ bá bímọ lọ́dún yìí kó o tó bí lọ́dún tí ń bọ̀ ni wọ́n wá fi wọ́ọ́lì ẹnu lẹ́kan èyí ò yọ wa kékeré lélẹ́yìn wọ́n lẹ́ẹ̀ ti ń ṣe àpàdé àlùdé wọ́n ní ti ń yọ wọnú ilé jẹ́ n béèrè béèrè kékeré kan lọ́wọ́ ẹ̀ bí mọ́sálásí bá wà báyìí bí a bá dáwọ́ ní a bá ra kẹ̀kẹ́ kí ni mọ́sálásí sí irú kẹ̀kẹ́ bẹ́ẹ̀. wọ́n máa gun pa ni. bí ayé wa ìwọ ló dúró gẹ́gẹ́ bí kẹ̀kẹ́ jẹ̀mọ́ ọ̀kadà lọ́mọ láti lè tẹ́fẹ̀ gbogbo ara alẹ́ kan gùn ọ̀ sí é dá lóhùn wọn náà ti mọ̀ pé gígùn pa ni advice ńlá mọ́ fún ọ báyìí sórí ìtọ́ òfin múra rẹ tó ń ṣe ra rẹ ń ṣe wèrè tí wẹ́rẹ̀ kan fi ń gùn ọ́ tí ò lówó lórí mo tẹ ẹ̀gbọ́n wọn ní kíní ìblombo ń tẹ̀ máa lò wọ́n ní ẹ̀ máa sọ kiri ara ẹ̀gùn lé ni wọ́n tẹ̀ àwọn bá gbé báyìí pọ̀tọ̀pọ̀tọ̀ ní tàbí ó kà máa rí inú rẹ̀ tẹ́ẹ̀tì lọ tí ó ti kún gbogbo ń tàn fara kónú alibáàsì mi rèé ọwọ́ owó ọ̀rà àga àti àpùpà ọwọ́ hòtẹ́ẹ̀lì tó dáa tó máa ṣiṣẹ́ rẹ̀ déédéé. ah bàbá tí bá ṣe pé mo respect yín ìbá sọ pé orí yín ò kún àgbàlagbà. sẹ́yìn lè bímọ kẹ́sọ fọmọ yín pé kó lọ́ọ́ máa gbé hòtẹ́ẹ̀lì kó ra àga àti àtùpà kó lọ́ọ́ máa pàtẹ kó lọ́ọ́ máa gùn kó máa fún ní fifteen naira ẹ̀yà àgbàyà burúkú sẹ́wọ̀n kó jẹ́ ó ti dẹ́lẹ̀ kejì yín ẹ máa ta sí mi ẹ ṣọ́ra yín. ìwọ tẹ̀ ń ta sí mi. báyìí pé máa dún ní ilé yín lórí. bá gbìyànjú ẹ̀ sọ́wọ́n pé sáàsì mi aṣọ ẹgbẹ́ sì ni. ẹ wò <laughs> ẹ wò <laughs> olórí ibu wọn lóun ní sasẹ́wó ìdí rèé bí òṣùkà wèrè ó sì dé bí apólà òkété ààwẹ̀ tá à ń gbà ní ìsìn nǹkan ọlọ́run kan mú ètò òun bẹ́ẹ̀ ni ọlọ́run ní sọ wa gbẹ̀yìn bá jẹ́ sàrìtàn tí ń wo àpólà olórí ibú tí ń sapó láì sàbùjá ẹ wò dí ṣòkòtò lọ́rọ́ mọ́ gbogbo òdí rẹ̀ gbogbo sẹpẹ́sẹpẹ́ fi gan yé sẹpẹ́sẹpẹ́. olókun wúyáyà wo lọ́sàmì lẹ́gbẹ́ olókun wú. tàbí tó wá gbó ọ̀hún tó ń bojú wá sátìrà mọ́ni ọmọ sàlàwẹ́ o. báwo ni. bákan náà ṣe ni bọ̀tà ń gbàdúrà fọlọ́run kó gbé pavement ẹ̀dín lójijì. èwo ni gbogbo ilé. ṣé n tí mo kó síwájú tí mo mú yìí kò lè yí ẹ ń sìn tó bá dalẹ̀ ló máa yí ẹ. <laughs> ọ̀rọ̀ kan ni mo wá bẹ́ẹ̀ sọ fìjà bí mm. nípa ìyàwó ẹ̀ ó ti yẹ kí ìyàwó ẹ̀ padà wà náà láti jọ ẹ̀. ìyàwó mi ìyàwó mi ò lè padà wá. kí ló dé. ṣé ìrẹ ò mọ̀ pé torí tiẹ lèmi àti ìyàwó mi ṣe ń jà. torí ta ni. n tí ò yé ẹni màá wá láyé ẹ ń sìn. Mr. Peter. kì í ṣe nǹkan tó le náà mo kàn fẹ́ kẹ́ bá mi bẹ ìyàwó yín ni. fókè ni torí ó wọnú ilé wá bá mi ó dẹ̀ pariwo lé ìyàwó mi lórí gan-an ó lóun rí ìyàwó mi àti ẹ̀yin pé ẹjọ́ ń jáde àbí wọn kan wà láàrin yín mo rí pọ́rọ̀ yẹn dùn gan-an wọ́n á wé ìyàwó mi lẹ́bi bó dẹ̀ ṣe bínú jáde yẹn tèmi ò bá sí ilé mi mọ nǹkan míì tó tún lè ṣẹlẹ̀ mo ṣe wá ń wá yín pé kẹjọ kẹ bá mi pẹ̀tù sí nínú. ẹ̀dùn náà ṣé ẹ ṣúọ̀ pé èmi ni ẹ fẹ́ fi ẹjọ́ sùn ṣé ó dẹ̀ dá yín lójú pé ẹ mọ̀ ìyàwó mi ṣá. àwa méjì náà là ń gbénú ọgbà yìí náà ìyàwó yín tó ga tó dúdú báyìí. ìyàwó mi wá ara sí ìyàwó mi. ìyàwó mi ṣe rí nìyẹn mo fi ọlọ́run bẹ̀yìn decent man lèmi náà ó lè jẹ́ pé mo kọ̀ kíyàwó yín lásán ni kára ìyàwó mi jowú gan owó tíyàwó mi ń jẹ ni ò jẹ́ káàbúrò obìnrin bá wa gbé níbi tó jowú dé tí n bá kíyàn níta lásán tó bá ti jóbìnrin mo lè má jẹun fọ́sẹ̀ mẹ́ta nu lé níbi tí ó jowú dé ẹ jọ̀ọ́ nítorí ọlọ́run ṣó yẹ ń sìn ṣé wàá rọrùn èmi àti ẹni òfó pàdé ẹnu àdánù mi Ọlọ́run ló fi wà mí dá mi lọ́jọ́ ló mú mi fẹ́ ṣé wàá rí fún ìtò ṣe yìí ilé tiẹ̀ tó fẹ́ dàrú tó wá fẹ́ fi àfẹ́ẹ̀tì ilé onílé àgbà àrìrànwò mi mo sọ bẹ́ẹ̀ fún yín. tọ́yọ̀sì tọ́yọ̀sì. fíjájú ó ti dé báwo ni. tí ìbàdí kọ. kí ló ń tí wọ́n lọ́wọ́ ìbàdí àti ìyàwó níyàwó níwájú ọkọ ẹ̀. kí ló ń ṣé ìrẹ ò lọ ẹ̀bàrà sí Yétúndé níwájú ọkọ ẹ̀ ó lè bàbá sùn àìfín ni. àǹsó so wọ́n mọ̀ pé Yétúndé ìyàwó níyàwó lọ́ṣọ̀ṣì pẹ̀lú ẹ̀ níbi tẹ́mi wà. ó ti wọ́n lọ ṣe pẹ̀lú ẹ̀sán fún mi náà ṣé bí ilé wọn ti ṣe tòrò yẹn tí wọ́n jẹ́ níbò wa táwọn ń gbègbè sí ayọ̀ tó ń gbègbè sí àlàáfíà ó wá fẹ́ kó tiẹ̀ ó fẹ́ lọ kó bá wọn fẹ́ why torí pọ̀ ń jowú. náà ṣọ wá ní owó tóbi ní jẹ tí ò bá fi ṣe ọkọ pa á fi pa ọkọ pátápátá ṣùgbọ́n ti fi ń kó tó wá fi pa mí wàá kó èrò ẹ̀wà jáde nílé. máa ṣe kí ni. àní wàá kó èrò ẹ̀wà jáde nílé. kó tó fowú pa mí. mo rí ìjà alájà ẹni tó lè lé mi jáde nílé. ṣé ilé tí wàá bá ẹ àbáwọn fámìlì ẹ̀ fowó gbà fún mi lò ní kó jáde tí bá ní kó jáde. you are leaving my house. lẹ́nu ẹ̀ fi jáde. ok èmi ò lẹ́mi ò lọ ṣùgbọ́n mo wá jẹ́ kó mọ̀ yí pé ìṣe tí òun jẹ ìṣúrú tó bá ṣe bẹ́ẹ̀ jẹ gúdúgúdù tèmi àfàìmọ̀ kó má rí kú e èmi á lọ fún ẹ o. kọ ẹrù jáde o ti fẹ́ ṣe bí lè ṣe bí bí ráyè owó ránù èmi á lọ ṣùgbọ́n má fẹ́ràn ẹlẹ́tì kínní kan ṣó mọ̀ pé ó pa ọmọ lóńdó kó tó wá síbí báyìí ni ó wá forí pamọ́ síbí báyìí ni èmi á wá jẹ́ kí àwọn mọ̀lẹ́bí ọmọ yẹn mọ̀ bí tó wà fúra ni màmá ọlọ́pàá dé bíbà èmi á lọ fún un. wàá wàá tó ṣe. jòlè ilé oṣù mi ní tàwọn afa ní kékeré bẹ́ẹ̀ lulẹ̀ wọ́n á expand ní káàdùn bẹ́ẹ̀ ẹ̀ má bínú ìwọ náà ti lè jowú jù ṣé wàá rí gbogbo tó ń ṣẹlẹ̀ yìí iṣẹ́ èṣù ni ó gbórin tán kọ ni wọ́n ní. èṣù olè rọ́lọ́lọ́ èṣù olè rọ́lọ́lọ́ ilé tọ́lọ́run bá wa èṣù olè rọ́lọ́lọ́ ọlọ́run wà nílé dẹ́bùsì láyà fìyẹ̀sì má jẹ́ kí èṣù ti wà àwọn ọmọ náà yà wọ́n wá rọra máa jowú rọra máa jowú nínú ìgbà kan tó dáa jẹ́. níbo ló forúkọ sí tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí ló fẹ́ jẹ. Ah, anything tí o bá ti sè ní owó tá a wà náà ni màá jẹ. ok mú bọ̀. ṣe yàrá yàrá. Yeah pé ọlọ́pàá tó fẹ́ lọ pè ń sìn ríà àwọn èèyàn tó ní mo gbóná wọn pa tó wà lóòdó tó fẹ́ lọ sọ fún wọn ibi tí mo sá pamọ́ sí ó yá rìn lọ́ọ̀bẹ̀ kó o la sọ fún wọn ariwo tó ló fẹ́ pa ó yá o là máa pa tí ò ní pé wèrè ìwọ kínní fẹ́ gba tèmi ọlọ́run ò lè fún ẹ̀ṣẹ̀. àìsàn sọ̀rọ̀. bá yẹ ní àdánù ẹni òfò ṣé ó yẹ kí wọ́n ta sí mi tó yẹ kí wọ́n ta sí mi ṣé ẹ kó ta. dá mi lóhùn. ìjàbí ṣé ẹ kó máa ṣe báyìí fún mi sá. ṣòro bí mo ṣe ń bọ̀ wọ́n yẹn atẹ́gùn tó ń fẹ́ sí mi ibi tó ń bá parí lára mi ò dẹrùn ìwọ tún lẹ́nu sọ̀rọ̀ ìwọ lẹ́nu sọ̀rọ̀ ìwọ lẹ́nu sọ̀rọ̀ tó yẹ kó sọ̀rọ̀ tó yẹ kó lẹ́nu sọ̀rọ̀ ẹ́ anyway mo tún ń bọ̀ jẹ́ tún lọ mú mi sí àtòjẹ ma lọ́sí. Ah! kò sí nǹkan pẹ̀lú ọwọ́ yìí wọ́n ló kú bẹ́ẹ̀ wọ́n tún fẹ́lẹ́ lọ. wọ́n náà tún ti kú ṣé ó ṣe yẹ kí wọ́n náà tún kú báyìí ṣé ó yẹ kó tún kú báyìí. wá ṣe jẹ́ fifty fifty farabalẹ̀ kírímínà ni wá ìjọba. máa ń ṣe báyìí ó máa ń ṣe pé gbogbo àwọn ìta ṣe lálágídí àtòrí sùúrù yẹn kò dùn mọ́ ẹ tó. ìwà àti ta ni iná. ẹ láago mélòó a ní kó jẹ́ kájọ máa fẹ́ra wa. ìwà àti ta lẹ̀ ń fẹ́ra yín tó bá dìde kó bọ́ síta nu yàrá yìí ìwà àpàyàn burúkú yìí ìwọ tó dájú tó pàyàwó ẹ̀ tá ló lè pa ah, ah. dìde kó bọ́ta nu yàrá yìí. kìkì eh, kí ló sọ tó dùn mẹ́lẹ́ ní ìgbà tí ilẹ̀ sọ pé èmi di ojú pa ìyàwó mi ṣé ẹsẹ̀ ni wọ́n dì tí wọ́n fi pa ọkọ tiẹ̀. èmi pa ọkọ mi ọlọ́run ò ní jẹ́ kí n pa ọkọ mi ikú ọkọ mi ọwọ́ ọwọ́ ọlọ́run ló ti wá. ṣé àbúrò ọlọ́run ni ládẹ ṣe bá ṣiṣẹ́ yẹn mo ti sọ fún ẹ èmi ló lóore o ṣoore pẹ́ẹ́lì mi fún ẹ mo tún ti gbé nǹkan mi dé lóní mùkúlùmù kẹ̀kẹ́. wọ́n wọ́n lè yí àdìrí ìwọ tó lágàwá láyé dé. dídé bọ́ bọ́ síta olóṣì oníranà èyí tó ṣe lọ́jọ́ yẹn tó ń jẹ́ lópin ni lórí burúkú dídé bọ́ bọ́ tanu yàrá mi o fíjàbí fíjàbí fíjàbí. àǹtí. kí ló dé. mo rọ́ọ̀kù. òkú bíi ti báwo gbọ́dọ̀ ti rọ́ọ̀kù. níbi tí mo lọ ni ojú mi méjèèjì báyìí ni mo fi rí. irú òkú wo ni. mo bọ bọ̀dé tí mo ní mò ń fẹ́ yẹn ni tó sóríṣiríṣi àwọn nǹkan fún mi. tó sọ pé o ti kú làkúrẹ́. bẹ́ẹ̀ sin irọ́ ni. kódà mọ́tò tó máa ń gbé wá sọ́dọ̀ mi yẹn inú ẹ̀ ni mo ti rí. kò possible now ẹni tó ti kú tẹ́ ti sin ó ṣe ti ṣe máa rí lẹ́kọ̀ọ́ ń bí lè ṣí bọ̀dé mú àlóhùn ní sẹ́ẹ̀. dúró náà ṣé nígbà tó rí njó o súnmọ́. súnmọ́ ta ni. bọ̀dé ẹ̀. àǹtí mo sọ fún yín pé èèyàn ti kú ẹni kí n rí kí n súnmọ́. ah ǹjẹ́ súnmọ́ ok fara ẹ̀ balẹ̀ ní tí mo ṣe ń bèrè pé ṣé o súnmọ́ ni pé àkúdàáyà máa ń wà wọ́n lè kó táwọn èèyàn bá kú nílùú kan wọ́n máa ń dà lọ sílùú mi ẹlòmíì kó tó di pé ó kú yẹn ó máa kọlà báyìí sójú nígbà tẹ́ bá máa rí padà gbogbo ọ̀la ojú ẹ̀ á ti parẹ́ wọ́n tí mo ṣe ń sọ nǹkan tí mò ń sọ fún ẹ̀yin ó ti pẹ́ ńgbà kan báyìí tá à ń gbé ìlú kan báyìí èsì ẹ̀ lọ́nà ní Kwara lọ́nà òru èèyàn kan kú ń bẹ̀ tó bá ríbi tá a ti rí ọgbàgì átàkà rẹ̀ nígbà tó ń dẹ̀ rí ó tún ti lọ márì to ti lọ settle down síbẹ̀ òun mo ṣe ń béèrè lọ́rẹ̀ pé ìwọ ó yẹ kí ìwọ pé dẹ́kò wá òpin ìjò ó ti kọlà tàbí kò kọlà. ẹni tó ti kú ni kí n pè ọjọ́ mi ti bá ti rí i màá sáré wálé wá pè mí kẹ́ ẹ lọ bá mi pè. òun á dẹ̀ dúró síbi tí wọ́n bá ti rí yẹn kó fi wálé láti wá pè mí. ẹ káàsán ẹ wọlé. ṣé rí bọ̀dá ẹ jọ sà ṣé rí mọ́tò tó wọ bíbá yìí yẹn ó ní mò ń tírèsì bọ̀ sà. o. mo wá rí i pé. o hmm, ṣe kí ni. mo ń tírèsì mọ́tò yẹn bọ̀. o ń tíyèsí. Eh, mọ́tò yẹn. ṣé dírẹ́bà wọlé nísìnyí. ṣé o sí. kò sí nǹkan kan ẹni tó wà nu mọ́tò yẹn ẹ jọ ṣé Mr. Bọ̀dé nìyẹn sà. Mr. Bọ̀dé. bẹ́ẹ̀ni sà. bó o ti ń ṣe jẹ́. ẹ ṣẹ́rí sà ẹni ẹni tó wọlé sí yẹn hmm. Àkúrẹ́ la jọ ń gbé ṣùgbọ́n ó ti kú. come against. Mr. Bọ̀dé. tí wọ́n dá ẹ̀bà ọkọ̀ wọnú lé nísìn. bẹ́ẹ̀ni. ẹ̀ ń gbé lákùrẹ́ ó kú sákùrẹ́. lẹ́yìn tó wọlé nísìn. bẹ́ẹ̀ni. ọ̀gá mi mọ̀lẹ́ tó ọkọ̀ wọnú léyìí wọ́n ti kú. àkúdà yà ni o sì ti mọ̀ wọ́n tẹ́lẹ̀. ọjẹ́ sọ òótọ́ dáadáa nítorí kèsì òní kèsì àná mo ti bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ pẹ̀lú wọn ní débi tí wọ́n wà dé nísìn tó sọ nìkan kú sákùrẹ́ àbó òsì wọn mọ̀ sórí wọn aṣọ pati ló pé aṣọ ológun ni kòsòrò kòsòrò wọn ń ṣiṣẹ́ sójà àwòrẹ́ ni tó forí làkú dákun àyà mi gàsíkíyàwó yàyà mi àló ẹ̀yẹ pé sójà ní sòǹbí. eré ló rò pé mo ṣe ní àbí o sì rásọ ọlọ́run mi wọ́n sọ fún ọ pé ológun o lè ní ọ àmì ẹ̀rọ ọba gidi ni ọ́ wọ́n ní kọ́ wá wọlé wọ̀ wọ́n wọ́n fi sọ̀tẹ́lẹ̀ mú yẹ́. ìrọ̀sà kò rí bẹ́ẹ̀. àwa tá a bá ti ṣiṣẹ́ ológun ah. orí wa máa ń pé gan ni bẹ́ẹ̀ lórí fèmí náà tí mo ń ṣe géètì ní bí mo ṣe ń ṣe géètì ní kì í ṣe pé màkà déédéé ṣe géètì nítorí pé wọ́n mọ irú agbára tí mo ní ni wọ́n ṣe gbà mí kí n máa sọ ẹ̀mí wọn lẹ́yìn ọlọ́run ẹ̀mí ọwọ́ mi lẹ̀mí wọn tún wà mọ́ ń bọ̀ ah. kò le ọwọ́ ajá I go and kick you. I kick you. No soldier, no take nonsense. No nonsense. I battle you. I fire you. Ah. I kill you. Ah. I kill you. Run. Oya, run. Ah. If I no kill you, oya, run. Why call that? Run. I'm a robber. Ẹ jọ sá ẹ jọ. Àwọn ṣiṣẹ́ àṣìṣe wàhálà pé kó lè da ẹ̀yìn ń jalè kí. Ayé ò lè òsì lè da ọ̀ya yìí di ìta. Ẹni tí mo mọ̀ yẹn. Àbólóṣìí ìdí ẹ̀ mọ̀ jọ lójú nu àní oyídi ta olè tó lówó ní yídi ǹdẹ́dúró kò sì dúró gòsì ta ǹdẹ́dúró kò sì dúró gòsì ta ọ̀yá bẹ̀rẹ̀ jójó barista ọ̀yá. olè oníkúrò olè ojú olè dà olè olè ní abẹ́ èso lè olè ní abẹ́ èso lè àmọ́ ẹ̀sẹ̀ dà. Am I a thief? No, sir. Am I a robber? No. I'm a killer? No. I'm a killer? No. No, I'm a killer. Thief? Yes. Are you a thief? Are you a thief? Thief! Ọ̀jalè àbọ̀ ọ̀jalè. Ẹ̀mí ọ̀gá mi ọwọ́ mi lọ́wọ́. Èmi tí wọ́n tọ́jú ẹ̀mí wọn yàtọ̀ sọ́wọ́. Mọ́lẹ̀ mọ́ mi haram sùnmí òdodo aram yáyé mo tẹ̀ fún díẹ̀ díẹ̀ ọ̀yà kò lára ìyá ó le ó sì fẹ́ mọ̀ jalè ọ̀ lára ìyá ó fẹ́ mọ̀ jalè ọ̀yà. mi ò dẹ̀ wá ná délé bọ̀dì láyé àkọ́kọ́ rèé àwọn olóyìnbó ọjà ìnádìlẹ̀ sẹ́mi ti gbẹ̀sẹ̀ báyìí kò sẹ́sẹ̀ nu kéèyàn ló lè pa. yétúndé mo ti gbọ́ gbogbo àlàyé tó ṣe fún mi ọtí kankan wà tí mo sì fẹ́ béèrè lọ́wọ́ ẹ̀ ó ní ìwọ gbé ọ̀kadà tó dẹ̀ tẹ̀lé mọ́tò yẹn dé ẹnu ọ̀nà ilé ẹ̀ ó lè jẹ́ pé bọ̀dé olórí ń bẹ̀. àǹtí hmm. mo tẹ̀lé débẹ̀ mo béèrè lọ́wọ́ bàbá síkírìtì yẹn ó sọ fún mi pé bọ̀dé gangan ni mhm. mo tún sọ fún pé ẹni tí mò ń sọ tó wọlé lọ yìí ó mà ti kú ìpè ló ń gbé mi iṣẹ́ kò sí nǹkan tí òfin mi wó lónìí ó bẹ̀rẹ̀ sí gbé mi ṣépè pé mi ni mo máa kú o ẹni tó ń fún un lóúnjẹ ò ní kú o inú kọkìnrin kọ ọlọ́run ò ní jẹ́ mo rí búrúkẹ́ dúró náà nǹkan kan ò yé mi o sórí tó bá mú olè tó bá mú níbí ajábọmọ ẹ lọ́wọ́ o bọ tó bá mú olè lọ́rùn ọwọ́ kò síbi tó fẹ́ lọ o ìwọ ò ṣe try kó o wá gbogbo ọ̀nà kó o padà lọ sínú ilé yẹn kó o wá rí bọ̀dé kẹ́yìn méjì jọ jókòó on one to one mo mọ nǹkan tí mò ń sọ o ìgbà yẹn lèmi tó máa gbà wọ́gbọ́ pé tòótọ́ tòótọ́ bọ̀dé lórí o tí o bá ń ṣe bẹ́ẹ̀ mo fẹ́ sọ fún ẹ pé torí pé ìfẹ́ bọ̀dé wà lọ́kàn yìí gbogbo nǹkan tó kó sọ́kàn yìí o. àǹtí kò sí ìdí kankan tí mo tún fẹ́ mọ̀ jẹ́ tí mo mọ̀ lónìí yìí mi ò ní dẹ́nìtì láti mọ̀ mọ́ ẹni tí mo rí bọ̀dé ni period. tí ò bá dẹ̀ ṣe pé bóyá wọn máa rò pé bóyá nǹkan kan màá màá bá prefer bóyá kémi àti ẹ kájọ lọ torí pé wọ́n ní wádìí ohun gbogbo dájú kò dẹ̀ di tó bá ń jẹ́ òdodo lọ́wọ́ ẹ̀. ẹ jẹ́ ká gbàgbé ẹ̀ mi lè lọ bẹ̀ ah mi ò lè lọ o kẹ̀rà pálábá yìí kẹ̀rà ìwọ dandan nbára ìwọ dandan báyìí tí n bá fi padà sílẹ̀ àwọn èèyàn sì mí mọ irú àwọn sẹ́ tólúwa rẹ̀ ṣe ta lọ rẹ̀ ṣe ìlú ìbò náà yọmọ kó wọlé ni àbúrò mi náà ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ digbidigbi hmm, London one hmm, hmm, London one. bàbá bàbá ọkọ mọ́nìkà. Who is he? Èmi Who is this? Èmi ni o. Ọlọ́run ní ń jẹ́ mi o. Ìwé tó rí o. Ẹ káàsán. Ẹ káàsán. Ẹ wọlé o. Ẹ jẹ́ sà, Mr. Bọ̀dé ni mo béèrè. Mr. Bọ̀dé. Bẹ́ẹ̀ni. Láti bo ni? Láti Èkó bíbá náà. Bọ̀dà àwọn náà fún mi lápò ṣe wá fẹ́ dá padà fún ẹ ni. kí nìyẹn. appointment. Ah, àwọn náà ní wárí àwọn léèlì. ọ̀hún oh oh, ká fíṣítì àwọn pẹ̀tọ́jú yìnyín look family bákan bákan. look ah, ò back bíbá back. ó sì jọ bẹ́ẹ̀ pé mo ti rí yín nìyí àbí mo pa àwọn pọ̀ mọ́ra ẹ ti sẹ́ lójú ẹlẹ́gbàá yìí. ibo ló ń jẹ́ bẹ́ẹ̀. Hmm, o ò sì ṣiṣẹ́ lẹ́mpáyà. rárá. ẹ̀mpáyà níta àwọn ẹ ṣàyẹ fẹ́ máa embarrass mi nìyẹn. a lè brass lórí ẹ orí tí àìná ti ń brass. ṣé ìrí tẹ́rí mi jọ tàwọn ọmọ aláṣẹ́wò ni. ohun èkó ara àmọ́ nímúra ẹ̀ náà wọ́n fẹ́ jọ àmọ́ ìmúra kápọ́nra lè yẹ ìfi kọ̀bẹ́sìn tí a mú mùsùlùmí òdodo ní à àwọn èsì ìsiralẹ̀ ká tọ́jú ara ká tó bo orí pàápàá ká mọ̀ sẹ́wọ́ alẹ́. aláùsá lèmi ti ń ṣiṣẹ́. aláùsá abala ibo. Ìkẹjà ni mo ti ń ṣiṣẹ́. hàn mílítìrì àbọ̀nba Tinubu ṣiṣẹ́. bẹ́ẹ̀ni. Tinubu náà bá ṣiṣẹ́ àbọ̀ wà lọ́dọ̀ dẹ́bùtì rẹ̀ ni. ẹ jẹ́ kí n rí wọn. má bínú ọ̀gá ò sí nílé ó lè jẹ́ pé wọ́n á tá fún mi. ọlọ́run ló mọ ẹnu jọ́ mẹ́ta àmọ́ nǹkan tó ṣẹlẹ̀ tí wọ́n ò fi gbélé. ilẹ̀ o. Hmm? <laughs> wọ́n sì rán mi ilẹ̀ fún yín náà tẹ́lẹ̀ o ẹlẹ́nìkan wà wọ́n wá tẹ́rẹ́ báyìí pé kò sanra kò sì tún tírín kọ̀rọ̀bọ̀ bẹ́ẹ̀ ni òṣèlú bẹ́ẹ̀ ni òwẹ̀ tí sì ń dá kò fún pa kò dúdú kò fún pa sokolé kọlọ ẹ̀dà ẹ̀ràndà bá tù báyìí tẹ́tẹ́ bá ràndà bá tù báyìí ẹ̀rì bíláàsì kíkan lọ́wọ́ òsì báyìí ọ̀dọ̀ wọn nù kí nìyẹn. blast. blask blask. oh flat. blasting blasting. ok ẹ ṣe. Hmm, hmm. mo náà máa jẹ òkú sẹ́yìn kẹ́ àṣewájú <laughs> lásán mo rí mi ò mọ̀rọ̀ ayé òsì tí mo wá ayé ayé ìyá ayé ìranù yìí ẹni tí ò lówó kọ̀ wáyé tó dáa ṣé mo lówó kẹ́mi náà máa jẹ nǹkan tó wù mí ọ̀gá yóò dé. I did the best I could. He was covered in dry blood all over his head, and the only place that there wasn't any blood Now you're done. Mm-hmm. Bọ́dé. Àbí wọ́n kọ́ ni? Bọ́dé kú ọ̀lọ́gbọ́n. Àǹtí, kí ló ń ṣẹlẹ̀ náà? Bọ́dé kú ọ̀lọ́gbọ́n. Kí ló ń ṣẹlẹ̀ náà? Dáàdì dání ẹ sọ̀rọ̀ náà. Àǹtí kí ló dé? Ẹ jọ mà, ẹ má bínú o mo béèrè bóyá bọ̀dé tèmi mọ̀ gangan lélẹ̀. <laughs> ẹ eh, bọ̀dé ni bọ̀dé kò lọ́gbọ́n ọkọ mi. ẹ jọ mà ní ìmọ̀ bóyá bọ̀dé tí mò ń sọ nìyí o torí bọ̀dé tí mò ń sọ yẹn ó ti kú o. ẹ eh? ó ti kú ọlọ́run ò ní jẹ́ one thousand years dé ni ọkọ tèmi ṣì wà láyé kò tí ì lè kú kí ló ń ṣẹlẹ̀ ọgbẹ́ ṣàlàyé fún mi náà. bọ̀dé sọ̀rọ̀ náà ṣé wọ́n ni yétúndé every weekend lákùrẹ́. bọ́dẹ bá mi sọ̀rọ̀ dáàdì ah. dá mi ẹ̀ ẹ̀ dẹ̀ sọ̀rọ̀ náà. wọ́n mi dá mi jọ̀ọ́ tọrọ lọ́hùn máa fẹ́ kó o ní sùúrù fún mi yétúndé èmi bọ̀dé ikú ọlọ́gbọ́n tó mọ̀ náà lọ ah. mi kì í ṣòkò àlàyé báwo ló ṣe mọ bí. Ah, wo fi bí mo ṣe mọ lé ẹ sílẹ̀. sórí mo dá ọgbọ́n nítorí pé kí inú ilé mi kó bàa má dàrú àti pé kí wọ́n fún rẹ o lè rí bùjókòó ayọ̀ kí n bàa má ní òkú èèyàn lọ́rùn òun ni mo ṣe dá ọgbọ́n tí mo dá. olè náà kò lè tó yẹn ṣe rí tẹ bá lọ ń sìn tẹ bá lẹ lọ bá ìyàwó ń jà ẹkùn tó fi fún ìyàwó tèmi ní chance ni torí arábìnrin tẹ́ ń wò yìí kì í ṣe ìyàwó mi o aláàánú ni mo jẹ́ fún un mo kàn tún ìgbésí ayé ẹ̀ ṣe ni èmi tẹ́ ń wò yìí èkó ni mo ti ń wá mo níyàwó nílé mo dẹ̀ ní ọmọ tèmi àánú ni mo ṣe fún arábìnrin ó wá sọ rẹ̀ di egungun ẹja wá hà lọ́rùn. Hmm mo ti ń wá ọ̀nà láti filẹ̀ ìjọ tí mo pè pé lágbájá lọ ní ọkọ tìyẹ o jẹ́ kí n máa lọ tèmi o ọ̀bẹ ló lọ yọ tó lóun máa gúnra àwọn máa para àwọn sí mi lọ́rùn tẹ bá lọ́n sì tẹ́ lọ báyàwó ti yín jà ẹni tẹ́mi ò ní fẹ́ tẹ̀tì torí ẹ̀ túká kí la fẹ́ pè yẹn ẹ jọ dúró lọ èmi gan wọnú àti fobìnrin ilẹ̀ ni. pé ẹ̀yin náà ń ṣerú ẹ̀ ọmọkùnrin láti máa jayé. ẹ fẹ́ gbọ́dọ̀ ṣe wá wòye ẹ̀jọ́ James Bond rárá ṣe ni bẹ ṣe ń wò bí ló kọ rẹ̀ tì í tẹkàn ṣojú lẹ́sùlẹ́sù yẹn àṣẹ gbóná báyìí òwe àwọn Yorùbá wá ṣe pọ́n wọn ní ojú kan ní wà all the same ẹ bá ti rí mi náà ẹ ti rí pé mo ìwọ bá ti wò múra bí mo ṣe ń ṣe ẹ ti rí pé mi ò gbádùn ó ní bí a ṣe ń ṣerú wọn. ẹ bá ti lè sọ ẹ ti lè sọ owó ẹ ìyá bá yín dùn débi pé máa ń lo lásán ojú àlá kò tún wá nígbàgbọ́ àkànrí lójú àlá ibi tí ó máa fẹ́ yà fún yín. ẹ̀yin ò dẹ̀ lè ṣe yẹn lọ́fẹ̀ẹ́. ṣé mi ọlọ́run gan bàbá god kábíyèsí o <laughs> tí bàbá bá ṣoore fún yàn ó ń gbẹ̀gúnjẹ kí lẹ̀gúnjẹ ọlọ́ọ̀ ọlẹ́ àti tó bá ti ṣoore fún ẹ kó máa dúpẹ́ inú wa máa dùn ọpẹ́ lẹ̀gúnjẹ kò ṣe wá jẹ́ pé mi tó kọ́ wàá dá lásán báyìí lèmi àwa ṣoore ọ̀fẹ́ tí mi nígbà kọ́kọ́ mo láti gbà wo. ṣe rí ti yẹn owó kì í ṣe problem fún mi bówó ò ṣe jẹ́ problem fún yín lọ́pọlọ ò jẹ́ problem fún mi náà. tó bá dalẹ̀ ẹ jẹ́ ká rà. ẹ ṣe wá pé bẹ́ẹ̀ yẹn. mo wé kí n tó ń sinmi díẹ̀ síbẹ̀ ah, kò dí sísinmi mo ti já lédi yẹn sílé tó bẹ̀rẹ̀ sọ pé mo wá bìkan lọ dán mọ́tò yìí sí ìdọ̀tí ro ọ̀dà mọ́tò yẹn máa ṣèjẹ o. kí ló dé. tó bá lọ rí mọ́tò ilé kò kọ́ ah, ah, láti bí sẹ́kọ̀ọ́ ẹ̀yin haúsá ṣẹ́kù fúnra rárá ṣá ah, mo sọ fún yín pọ́pọ́ ló ń jà búrakẹ́. ẹ ẹ bá mú mi. Ah, irọ́ owó. gẹ́gẹ́ ah! ní wàánu mọ́tò yìí. kòkòrò rẹ̀. ẹ jọ̀ọ́ má sọ fún un pé nǹkan kan ń ṣẹlẹ̀ o. tí n bá rí owó mo lè má sọ̀rọ̀ mọ́ láíláí tó bá ṣe àti fowó di ní tó lè jẹ́ kí n sọ̀rọ̀ lọ́dẹ̀ ti lọ. màá lọ owó tẹ̀ kan sọ. ẹ kò bá ta kò bá ta ẹniwìyà. Ah! mo gbé mo gbé mo dáràn mo kú mo dáràn ẹ dáàdì nǹkan tá à ṣe rèé every weekend àkúrẹ́ àti malọ́dà lélẹ́yìí ok mo rántí náà kẹtẹ lọ sí àkúrẹ́ ẹ̀ta lé ní rárá rárá níjọ lọ sí àkúrẹ́ tún dákú báyìí àjọ wá sí ilé ni àkúrẹ́ every weekend rèé ayé àwọn ọkùnrin ò lè dá o wọn ò lè rọrùn wọ̀ wà láìta láì bá tún ayé mi wá obìnrin ni mo tún fẹ́ wá torí àwọn ọkùnrin kò lè dá fún ọmọ tó máa fi kú ó ṣe ilé ìtọ́ fún mi jésù jésù. madam ẹ jọ ẹ ní sùúrù o ṣé anybody tẹ́ ń wò yìí lóòótọ́ aláàánú mi ni bọ̀dé mo dúpẹ́ gbogbo oore tó ṣe nígbésí ayé mi mo dẹ̀ dúpẹ́ búburú tó tún fi lé ó wù mí kájọ lògbà ipẹ́ ṣùgbọ́n bá ọba ò kọ́ bọ̀dé ó ṣe gan. Gbẹ́túndé, mo mọ̀ pé mo ṣẹ̀ ẹ́ lóòótọ́. aburú tó ní mo ṣe nígbésí ayé ẹ̀ màá bẹ̀ kó má bínú sí mi mo ṣe nítorí pé kí inú ilé mi má fi dàrú mi torí mo nífẹ̀ẹ́ ìyàwó mi mo dẹ̀ ṣe nítorí pé ìwọ fúnra ẹ kó lè ní ọkọ tìyẹ ń gbèsè ayé ẹ ni jọmọ abẹ inú ilé mi ló ti mọ̀ yìí anytime tó bá nídìí ẹ̀bùn wọlé wá. 蛮辛苦嘞。